a sọ fún ẹ̀yin olùgbọ́ wa nínú ọ̀rọ̀ tó rí kọjá wípé mùsùlùmí tó bá dúró ti ẹ̀sìn ìsìláàmù rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ àlàáfíà ni yọ́ máa jẹ́ ní gbogbo àyíká yìí tó bá sọ̀kalẹ̀ sí bákan náà ètò ètò bá bẹ ètò ni yọ́ máa jẹ́ ní gbogbo ibùdó tí ó bá tẹ̀dọ̀ sí torí pé ẹ̀sìn mùsùlùmí òun ni ẹ̀sìn tí máa ń rí ènìyàn ìsì máa ń tọ́ ènìyàn ìsì máa ń tẹ́ ènìyàn mm. láti fẹ́ràn ètò ìsì máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ àbí training bí ìfimamani lọ́nà àgbàdàjẹ́ sí pé èèyàn máa fara sí láti máa ma dáadáa sí àti láti máa kọ́sàn ẹ̀mí ara ènìyàn lè tọ́já sí pé kò sí àfiwé rẹ̀ lórílẹ̀ ayé bẹ́ẹ̀ni báwo wá ni tí mùsùlùmí bá ti wà nínú ẹ̀sìn báyìí báwo ni ẹ̀sìn tó létò báyìí kò bá pé mùsùlùmí yóò máa gbẹ̀yìn níbi nǹkan tó bá dá ìdákọjọ sí pé a máa rí níbi nǹkan tí kò dá bákan náà ẹ̀yin olùgbọ́ wa eléyìí ni ẹ̀sìn Islam ìtí bí Ọlọ́run ọba ti gbé kalẹ̀ náà lórí ni wípé ọ fọwọ́ rẹ̀ nípa láti orí ọrùn ọwọ́ títí dé ìgbọ̀n ọwọ́ ní ẹ̀ẹ̀mẹ́ta níbi ọwọ́ kọ̀ọ̀kan yóò máa jẹ́ gba táàtì lójúmọ́ eléyìí níbi Islam ti wà kì í ṣe gẹ́gẹ́ bó ti ń wọ àwọn mùsùlùmí ní orí ilẹ̀ ẹ̀gbọ́n tí mo wí dáadáa àgbọ́yé eléyìí ni Islamu islam ṣe wá bí islam ṣe wá èyí ah, hmm. ṣe bó ṣe ń wá àwọn mùsùlùmí lórí ilẹ̀ tó bá fẹ́ ṣe ìdájọ́ lórí ẹ̀sìn kan kódà bó ṣe ẹ̀sìn tí kìí ṣẹ̀sìn gan má ṣe ìdájọ́ lórí àwọn tẹ́ ń sìn gangan ṣe ìdájọ́ lórí ìpìlẹ̀ rẹ̀ gangan fún un hmm. kí ni ìpìlẹ̀ islam kò náà ní àlàáfíà wọ́n wá ń pe gbogbo mùsùlùmí tí ń bẹ lórílẹ̀ ẹ padà sínú ẹ̀sìn yìí o tẹ́ ẹ bá fẹ́ kí àwọn ìdọ̀tí tí wọ́n lẹ̀ mọ́ yín lára kókò lára hmm. ẹ padà sínú ẹ̀sìn yìí pípadà sínú ẹ̀sìn yìí ọ̀rẹ́ lè pé àfi kí ẹ súnmọ́ àwọn onímọ̀ torí pé kì í ṣe àwọn tí ń pera wọn láàfá tí gbogbo náà ní àlùfáà. ṣe gbogbo làáfáà o. Eh, torí pé ta bá ń béèrè lọ́dọ̀ àwọn èèyàn pé àwọn èèyàn tó wọn ìbádùn ní àlùfáà. Hmm. ẹni tó bá ti pé ọba ń ṣe wá àti káàkiri tó náà ní àlùfáà kì í ṣe bẹ́ẹ̀. kì í ṣe bẹ́ẹ̀. Eh, èèyàn á máa ṣe tírénì lórí mímọ wá àti ṣe bí àwọn èèyàn máa kí ó kà. àti láwọn èèyàn tẹ́lẹ̀ pé wọ́n fún tírénì ó sì máa ẹ̀ẹ́n tó lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa ká padà sí mẹ́sìn Islam tòótọ́ òun náà ní ká tún mọ́ àwọn onímọ̀ ká wo àwọn ọlọ́sìn tí tí ó ti pọ̀ hmm. prógámù wà lórí àwọn rédíò táwọn ẹ̀sìn prógámù wà lórí àwọn tv àwọn oríṣiríṣi nǹkan dára tó ń communicate ó ti wà ó ti rọrùn púpọ̀ ó ti easy dáadáa lákòókò yìí ẹ̀jẹ̀ ká contact wọn kó lè bàrọ̀ wá lọ́rùn mo wá ń pe ọ̀rọ̀ tí ò ṣe Islam náà fi kọ́ wá sí oríire wọn náà wá gba àlàáfíà kí wọn náà kò lè bá wà nínú ẹ̀ ní àlàáfíà hmm. wọn náà sì ti rí díẹ̀ nínú àwọn àǹfààní tààrà mẹ́nubà níbi ká fọ ọwọ́ wa méjèèjì lásán tí ó ń bẹ níbi àlùwàlá àwọn mùsùlùmí bẹ́ẹ̀ náà ló tún máa rí àwọn àǹfààní tí ń bẹ níbi fífọ oríkèé mìíràn tó bá yá padà tọwọ́ lásán náà ni òǹgbọ́n ni mùsùlùmí tó bá dìrọ̀ mẹ́sìn dáadáa tó bá jẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ nínú skul yálà skul gọ́ọ̀mẹ́ntì ni o àbí skul ládàáni yóò bọ̀wọ̀ fófin ilé ẹ̀kọ́ rẹ̀ lórí wípé eh, àlùwàlá tó ń ṣe ó tírénì ẹ lórí pé kọ́ ọ máa bọ̀wọ̀ fófin hmm. eh, bẹ́ẹ̀ náà ẹni tó ń ṣe lábẹ́ gọ́ọ̀mẹ̀ntì ìjọba bóyá civil servant ni tó wà níjọ lẹ́lẹ́bẹ̀ ìjọba yóò bọ̀wọ̀ fún òfin ibi tó ti ń ṣiṣẹ́ bákan náà ní business yóò bọ̀wọ̀ fún òfin iṣẹ́ ṣiṣẹ́ torí wípé àlùwàlá tó ṣe ọwọ́ rẹ̀ tọwọ́ fọ ó ti tírénì ẹ ó ti tọ́ ẹ nípa fífọ́ bọ̀wọ̀ fún òfin ẹ̀yin olùgbọ́ wa àǹfààní kan wà ń bẹ lọ́ọ̀kan tó wò wípé ká sáré mu ní fẹ́rẹ́ńdógì ká sì fi kún àǹfààní tí ń bẹ lára ká fọ ọwọ́ wa méjèèjì nínú àlùwàlá wa mùsùlùmí òun gangan tí mo ń pè ní àǹfààní mìíràn yìí àlàáfíà mìíràn ló ní àtúntò. Hmm, àlàáfíà. àlàáfíà mìíràn tó tún wà ní ìsìlámù hmm. tó tún dá dúró fún ara rẹ̀. tó dá dúró. tí a bá ní àlàáfíà àti ẹ̀mọ́ bá àti ẹ̀sìn fẹ́ kà mélòó hmm. la fẹ́ kà ní àlàáfíà ti bẹ́ẹ̀ nù ẹ̀sìn Islam àti ẹ̀kọ́ sí kà hmm. torí pé ti fífọ ọwọ́ náà la wà láàrin rẹ̀ yìí látún wá wò pé ẹ̀jẹ̀ àtúnjọ́ mi ó tún kù ńlẹ̀ òdùn mọ́ torí pé bíi táwọn lọ́jọ́ ìsúnmọ́ táwọn eléyìí kí láǹfààní náà òun náà ní wípé nígbà tá à ń sọ ọ̀rọ̀ yìí pé ká fọ ọwọ́ wa méjèèjì náà lọ́wọ́ a ma fọ̀ ó ní bẹ̀rẹ̀ ó sì ní ìbúra ló ti bẹ̀rẹ̀ ọ̀bọ̀ wa hmm, ìgbòpá bẹ̀ ni wa ti bẹ̀rẹ̀ hmm. wíwá lọ síbi nǹkan kan náà ni àǹfààní tí mo fẹ́ sọ fún àti ní àlàáfíà mìíràn ni yóò fà wá lókun yóò sì darí wa yóò yóò drive wa lọ hmm. síbi nǹkan kan kí ni nǹkan náà òun ni tó dìrọ̀ táàmù wa. ìwádìí gbogbo aṣọ wa lọ́fẹ́ sọ̀rọ̀ ọba rẹ̀ afẹ́ sọ̀rọ̀ nípa apá aṣọ wa. apá aṣọ wa. àfọwọ́ eh, hmm. alọ́bẹ̀ látòrí ìka ọ̀pọ̀ inú ọ̀ asọ̀rọ̀ aṣọ ò tí màá fà ní ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu hmm. torí náà ó ti fà wá lọ síbẹ̀. ìyẹn kí ọ̀rọ̀ ń ta afẹ́ sọ ní pé ǹjẹ́ ní mùsùlùmí yóò máa apá aṣọ rẹ̀ tí máa rán ní tó gùn náà. àbíkọ́ máa rẹ̀ ní ìdókòwò gbogbo hmm. nílàkà yóò wò pé ni a fẹ́ so wá mọ́ báyìí yín máa yí pé a fọ wa a apá wa látọrí ọmọ níka ilé gbọ̀n wọ̀ hmm. ó ní wọn ti pẹ̀lú aṣọ wa hmm. tó bá yẹ pé apá aṣọ tó gùn lọ́ba wọ̀ ọkà tó yẹ pé alápá kúkúrú lọ́ba wọ̀ ó ti kìnnì ọkà fọ náà fọ náà nípa báyìí ìdáhùn ni tó ní ládàá pọ̀ jùkọ́ wọ aṣọ tí apá ah, gùn lọ. àbí ètò fún ẹni tó fẹ́. ìdáhùn wa ni wípé kò sọlá fún apá aṣọ kan lórí apá aṣọ kejì. Hmm. ọgbọ́yé rárá. Eh, ah. àgbọ́yé. Ah, mọ́ àrí pé alápá gúngùn ọlọ́lá jù. ọlọ́lá jù alápá yẹn kí lọ. Hmm. àti alápá kúkúrò ni àti alápá gúngùn ọmọ mùsùlùmí free ló jẹ́ sí pé àwọn ìran aṣọ kan bẹ́ẹ̀ ńlẹ̀ yorùbá tí mùsùlùmí bá wọ aṣọ ìsìlámù lọ hmm. bíi àwọn àǹkárá kan wà tí wọ́n máa ń bùbá àárí wọn ará bá ìkúkúrú bọ́ ọba rí mùsùlùmí tó bá wọ̀ má fojú lámẹ̀tọ́ wo aṣọ ìsìn náà tó ọba rí yẹn tó wọ àṣàpà hmm. ẹsìkí aṣọ ìsìn náà aṣọ ìsìn hmm. náà nípa báyìí kò sọ lákàkà fún kàkà mi ṣùgbọ́n mùsùlùmí ó fì láti wọ aṣọ dápà ẹ̀kúrú ó sì fèrè láti wọ aṣọ tí akọ ṣùgbọ́n àlàyé ń bẹ́ ń bi nǹkan kan bẹ̀ hmm. tí mùsùlùmí bá wọ aṣọ tí apá rẹ̀ gùn hmm. kó ṣọ́ra ń bẹ̀ aṣọ tápá rẹ̀ gùn tó bá wọ̀ yìí gbìyànjú kó jẹ́ sí pé ìtọ́rùn rẹ̀ fírì ni. yóò hmm. fún. Ah, bí ebí ń tí àfa abdulhamid english boy ọ ah, rí pé orí báyìí ni kò ní bọ́tì èyí tí ò ní bọ́tì tó bá fẹ́ sàlùwàlà ọkàn ìlànà ẹlẹ́sìn náà ọkàn rẹ̀ so àǹfààní nù ni ṣùgbọ́n ìjọba ní bọ́tì àti ah, haram ni bíi ti tíjà wa ìwọ so ìtúnibọ́tìn kìí ti pé haram ni ṣùgbọ́n ọmọ ti wàhálà ní ẹ̀ yẹn ni tó kéré tẹ̀yẹ̀ márùn lójúmọ́ wàá ti bọ́tìn ẹ̀yẹ̀ márùn lójúmọ́ wàá ti bọ́tìn torí bọ́ bẹ́tà lùwàlà tó ṣẹ̀ ṣe fi ọ lé escape àlùwàlà lójúmọ́ ah, ó kéré tán sílẹ̀ márùn lójúmọ́ yàtọ̀ sí pọ́ fẹ́ jí lóru ọ̀fẹ́ sàlùwàlà sọ̀rọ̀ ẹnikẹ́ni tó bá fẹ́ wọ aṣọ tápá rẹ̀ gùn nínú ẹ̀sìn Islam kó lè bá ẹ̀já àǹfààní àtàlàáfíà fún ọ délẹ̀ tí ò sì ní jẹ́ wàhálà fún rí i pé àwọn aṣọ tí kìí ní bọ́ọ̀tì yóò sì fún ìrìnsọ nípa báyìí ẹ̀rẹ́ mùsùlùmí òdodo wọn ti wí pé ẹnikẹ́ni tí bá ń ṣe àlùwàlà tí sì ń wọ aṣọ tí apá rẹ̀ gùn yìí hmm. tó ní bọ́ọ̀tì yìí nǹkan méjì náà ṣẹlẹ̀ sí. nǹkan méjì. Hmm. Hmm, ìnira tí ó sì bá ní o lè kó bálùwà láì tí ọba sọ́ra hmm. nípa pé bálùwà lára ẹ̀ bá já nítorí bó ṣòro fún pé máa bọ́ bọ́sẹ̀ ó lè pé tí ah, ìjà mi tí ìjà torí pé nǹkan káwà tí ó ń wò ah, Hmm. àbí a máa wọ aṣọ tó ní bọ́tì ọmọ tí wọ́n gbọ́. àti àgbọ̀ wo nípa nígbà tó sọ pé bọ́tì ọ̀dà ó pè ní haram náà pé haram halal aṣọ fún bẹ̀rẹ̀ bí mùsùlùmí lè láwọn ó lè wà lápá gógùn ó lè wà lápá kúkú. bẹ́ẹ̀ni ṣùgbọ́n bàbá wà lápá gógùn kó tẹ̀ láti mẹ́jọ ní bọ́tì tí wọ́n máa ṣe wàhálà tí wọ́n máa dè tí wọ́n máa kílẹ̀ mẹ́wàá ni. Hmm. so ìnira àkọ́kọ́ ni pé ìṣòro àkọ́kọ́ tí wọ́n máa fèsì ẹni tí bá ń lo oníbọ́tì gígùn rẹ̀ nígbà tó bá bẹ́ ni pé ìnira wà ń bẹ̀ fún ó sì lè máa kó bá lò àlà rẹ̀ ń gbà mí kó ro lójú pé kóhùn tó dúbọ́tì kóhùn tó tó dè ah, bí ẹni fálù àlà mú sàlù ẹlẹ́ẹ̀kan yóò kàrò bẹ́ẹ̀ ṣùgbọ́n mm. ìdílé ìlú kọ̀ọ̀lá ló wà lá. ìṣó ẹlẹ́ẹ̀kejì òun náà ní wípé yóò máa wíṣítì àkókò rẹ̀. Mm. yóò fà kó sófò. yóò fà sókò rẹ̀ sọ. wọn náà wà á tú wà á dì wà á tú apá mm. méjèèjì ó túlé wà á túlé wà á dì ní ẹ̀ẹ̀ lójúmọ́ ó kéré tán wà á wò àtúnṣe ó lò tẹ̀jú kan àbí ó ti lò thirty seconds ten seconds ọ̀nà márùn-ún lórí lọ́jọ́ yẹn ó dé ìṣẹ́jú méjì àtààbọ̀ hmm. Hmm. lójúmọ́ wàá wò ó wá sí báwọn fún dídí oṣù kan hmm. oye tí ó mọ̀ wánú gbèsè ayé rẹ̀ so bọ́bá jẹ́ sí pẹ́yẹ kọ́ bá gbogbo òun láti bẹ̀rẹ̀ nígbà míì tó bá ń sàlùwà là ọ̀rẹ́ tẹ̀sí bọ́sìn ó ti gbogbo òun láti bẹ̀rẹ̀ èèyàn tó ti pásùkò bọ́mọ ẹ lọ́wọ́ àwọn nǹkan kan ọlákan náà máa bọ́mọ ẹ lọ́wọ́ ó yẹ kọ́ bá náfìlì tó yẹ kọ́ yẹn náfìlì àkóso pé ó ń ṣe kọ́ ọmọ ṣùgbọ́n torí pé òun túbọ̀ sí lọ́wọ́ torí pé òun kì í bọ̀ kó torí pé òun yọ sòrò nípa báyìí wọ́n ti sẹ́sì kọ́ mọ́kò lórí màtá àti náfìlà ti bọ́mọ ní ọwọ́ tó nípa bẹ́ẹ̀rẹ̀ mùsùlùmí rántí kọ̀ rántí pé ẹ̀sìn ìsìláàmù tó ń wò ní kò gbé nǹkan tá àlágbára kò gbé kọ́ alọ́run àwọn àpẹẹrẹ tó fi hàn pọ́lọ́wọ́n ò gbé nǹkan tí àlágbára kọ́ wa lọ́rùn ni pé nínú àlùwàlá tá à ń sọ ìta ní ká fọwọ́ wa yìí tọ́lọ́wọ́n bá bá ní ká máa fọwọ́ wa dábí ya wa kí la bẹ́ẹ̀ ṣe. kò sí ohun tí rọrùn wa wà ń bẹ fún wa ah. àwọn ní ká máa fọwọ́ wa yìí títí dé àyà wa hmm. kí la bẹ́ẹ̀ ṣe wọ́n ní ká máa fọwọ́ wa yìí dékun wa bó la ti fẹ́ ṣe hmm. tí ò pé kẹ́ẹ̀nù sọmọ pé dábàá ní ká pa orí àpa bóòlù ti fẹ́ fọ ikùn tó ní òní dà sínú gbogbo hmm. kòkò tó fẹ́ hmm. àbí obìnrin náà ní òní dà sínú gbogbo skirt tó bá wọ̀ hmm. àbí inú pants tó bá wọ̀ ìwáwò islam ìṣèwádìí ní tó ti jẹ́ pé ọba fọ omi rẹ̀ ọmọ dà lẹ́lẹ̀ ní ẹni ọfọ̀ ẹ máa ní afọ kọjá àbí ní afọ dé nù omi òní dà lẹ́lẹ̀ máa yọ ọmọ dà sínú ara wa báyìí ìbùjọ sí pé islam ìwọlá ìṣàlàfíà ni ó yẹ kó ọmọ gbọ́kọ̀ ọmọ dún lè wọ mùsùlùmí tó ń gbọ́ mi nílé wọ́n kì í fi dóòlù àti ìsìn jẹun kó nínú òkùnkùn jẹun bọ́ ah, nípa báyìí ẹ̀sìn Islam kò sí nìyàrá bẹ́ẹ̀ ọba jẹ́rìí sílẹ̀ nù Suratu al Quran chapter eh, ọlọ́run bá sọ pé. wa ma ja'ala alaykum fi d-dini min haraj. and he has not laid upon you in your religion any hardship. bẹ́ẹ̀ni ọlọ́run ọba kò fi kàkà kò fi hmm. sínú ẹ̀sìn Islam. Mm kò ìnira kankan nínú ẹ̀sìn islam. he has not laid upon you in your religion any hardship. ẹ eh, kò sí kankan tí ó gbẹmí ẹ gbóná nínú ẹ̀sìn islam. Hmm. wọ́n tó ń wò bí bàtí ah, wàhálà mi wàhálà kò sí wàhálà mi. Hmm. ọba tó ń mú islam wà lọ́sọ̀ pé wa ma ja'ala alaykum fi dini min haraj. and he has not laid upon you in your religion any hardship. tó fi di ọjọ́ mẹ́ta tá a tún máa pàdé a máa padà sí di oríkèé mi ní oríkèé àlùwàlá wa tá a tún máa tẹ̀síwájú wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum assalam